mo bẹ̀rẹ̀ lórúkọ ọlọ́run ọba ọ̀dádàgbà ọba tó dá èmi tó dá ẹ̀yin tí ò dálẹ̀ wa lórí àṣàyàn ètò wa ètò yín ètò bó ṣe ń lọ èmi lọ́lọ́ọ̀tún ètò bó ṣe ń lórúkọ mi ò fìgbà kan yí padà èmi ni comrade abdulhakeem mutiu adéjùmọ̀ àjẹṣẹ́kù ààrẹ máyégún apèdè ajípèdè oníkọ́ńbọ́kì èdè apèdè tó perégedé félédè kéde léyìí lédè tó bẹ́ẹ̀ gẹ́ mo kí ojúran àtẹtígbọ àṣàyàn tó bó ṣe ń lọ jákèjádò àgbáyé lọ́kùnrin lóbìnrin lọ́mọdé lágbàlagbà kíkí mi mo fi ṣe déédéé ibi tẹ́ ẹ bá wà lágbàáyé lónìí àkòrí tí mo mú wá ó ń la àkòrí ariwo Yorùbá nation Yorùbá nation Yorùbá nation tí ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn tí wọ́n ti ń polongo Yorùbá nation yìí tí wọ́n jáwọ́ ń bẹ̀ tó fi ti dédé àsìkò yìí. a gbọ́ nígbà tí ìran mìíràn jẹ ààrẹ lórílẹ̀‐èdè yìí tí ò tí ì kàn wá ṣùgbọ́n ní báyìí tí ipò ààrẹ orílẹ̀‐èdè Nàìjíríà tó ti kan ọ̀kan nínú wa ààrẹ aṣíwájú Bọ́lá Ahmed Àkànbí Tinubu ọmọ olódóodẹ ọmọ olóògbé ìyálọ́jà náà Àbíbátù Mágàjí òun lààrẹ ìkẹrìndínlógún orílẹ̀-èdè Nàìjíríà báyìí kí ló ṣe tá a lè rẹ́ kí ló ṣe tá a lè ṣe sùúrù kí ló ṣe tá a lè lo àròyé ká tiẹ̀ wo ohun tí ọmọ ìyá wa tọ́lọ́hún ní kó bọ́ sípò yìí káwọn tí ó ṣe fórílẹ̀-èdè nàìjíríà ká fàdúrà ràn án lọ́wọ́ lórí wípé kí nǹkan lè bọ̀ sípò léde nàìjíríà kéku lè ké bí eku kẹyẹ lè ké bí ẹyẹ kọ́mọ èèyàn lè fọhùn bí ọmọ ènìyàn ńgbà tó já sí pé àwa ló kàn báyìí iréṣe lè kàn wá kínú wa tún má yọ àwa yorùbá lọ abọ̀ a ní béèyàn ò bá jókòó kò lè nọsẹ̀. ẹ jẹ́ ká kọ́kọ́ jókòó náà ká gba ìjọba Tinubu ẹ jẹ́ ká gbà á yẹ̀wò ẹ jẹ́ ká kún un lọ́wọ́ ká Tinubu bí ìjọba ń tiwantiwa lórí pé kó lè kì í ṣe pé kíjọba kàn wá tán ká tún máa pín yẹlẹyẹlẹ ká máa lo ẹ̀tanú ká máa lo ìwà kò kàn mí mo bẹ̀ gbogbo àwa à ń polówó Yorùbá Nation pé ẹ jẹ́ ká dẹ̀ ẹ́ lásìkò yìí torí ipá wa làrẹ orílẹ̀-èdè Nàìjíríà báwo ni àríyá ṣe kàn wá tọmọ wa wà ń bẹ̀ tẹ́gbọ̀n wa wà ń bẹ̀ tí bàbá wa jẹ ààrẹ tá tún máa wá sánà ìṣubú tá máa sánà pé ká dágbó sí méjì eléyìí ò sínú wa yorùbá eléyìí ò sínú ṣe yorùbá kí ló dé tó já sí pé ẹ̀yin kan ẹ máa ń dúró dúró pé kàkà kéku má jẹ sèse á fi ṣàwàdànù kí ló fà á ẹ má jẹ́ kẹ́kú tọ̀ sọ́bẹ̀ nàìjíríà kí kálukú má kẹ́kọ̀ọ́ ẹ̀ dání ẹ jẹ́ kí tinubu ṣe kárí ẹ dẹ̀ fàdúrà ràn án lọ́wọ́ kó lè rí ṣe kì í ṣe pé kẹ́ ẹ máa polongo yorùbá nation lásìkò yìí gbogbo nǹkan ló lásìkò àsìkò tá a pariwo yorùbá nation ó ti bọ́ sẹ́yìn torílẹ̀-èdè wa ò bá wá látúnṣe tá a bá wá padà síbẹ̀ kò sábúrú ń bẹ̀ kó gbọ́dọ̀ jẹ́ ìgbà tí ọmọ ìyá wa di ààrẹ láàmà wa lu ẹ̀tanú láàjẹ́ káwọn kan kan ta fà sókè kan yídó borí ká máa lò wá lórí ẹ̀rọ alátagbà ká máa lò wá lórí ẹ̀rọ ayélujára láti bẹnu àtẹ́lu ọmọ ìyá wa nǹkan ní kì í di méjì kí inú ó ni mo bẹ̀ wá mo rọ̀ wá ẹ jẹ́ ká ṣọ̀kan ìfẹ́ ló sọnù nílẹ̀ Yorùbá tá a fi bára wa lóko ẹrú ẹ má tún sánà ọ̀tẹ̀ ẹ má sánà inú níbí ni ẹ má sánà kó ń kó jábele kálukú lómi ṣe tiẹ̀ mo bẹ̀ wá mo rọ̀ wá òṣùṣù ọwọ̀ ni kì í ṣe é ṣẹ́ agaga ọwọ́ kan ò gbẹ́rù dórí àgbájọ ọwọ́ la fi sọ̀yà èmi comrade Abdulhakeem Mutiu Adéjùmọ̀ àjẹsẹ́kù mi ò ní ba orúkọ bàbá tó bí mi lọ́mọ jẹ́ mi ò ní tàbùkù ìran Yorùbá gbogbo ẹ̀yin tẹ́ ń torí pé ntẹ́ ẹ fẹ́ jẹ àti ntẹ́ ẹ fẹ́ jẹ tẹ́ ẹ fẹ́ ba ìran Yorùbá jẹ́ mo bẹ̀ yín mo rọ̀ yín ẹ jẹ́ ká fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú Tinubu ẹ jẹ́ ká fàdúrà ràn án lọ́wọ́ ẹ jẹ́ ká fún un láǹfààní láti tún orílẹ̀-èdè Nàìjíríà ṣe ibi tá a ti ń bọ̀ kò tóbi tá ń lọ ẹ jẹ́ ká ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ ọlọ́run á fún wa ṣe ọlọ́run á bùkún wa nínú ìjọba Tinubu àárí bá ti ṣe àárọ̀ náà gbégbà eku á bí eku ẹyẹ á ké bí ẹyẹ ọmọ èèyàn á fọhùn bí èèyàn inú ìjọba ẹ ọlọ́run jẹ́ ká mọ̀ ọ́n sí dáadáa ká kọ́lé mọ́lé ká ralẹ̀ mọ́lẹ̀ ẹni tí òbí kó bí ẹni tí òní kó ní kó rí bẹ́ẹ̀ kó ṣe bẹ́ẹ̀ a ò ní rí jù báyìí lọ a ò ní torí kẹ́fọ̀ọ́ má láwo ká sọwọ́ di ṣẹ́rẹ́ fún àǹfààní àwọn olólùfẹ́ ètò wa ṣùgbọ́n tí wọn kì í ṣe lédè wa it both in lorry of the moment and today's caption matter lies on giving Timi support to Tinubu and playing down Yoruba nation agitation. Today, His Excellency aṣíwájú bọ́lá ahmed akànbí tinubu is the 16th president of the federal republic of nigeria and he is from the yoruba race it will be contrasting for some set of people within our yoruba race to continue agitating for a yoruba nation when the number one citizen of nigeria today is a yoruba man Let us assist him with fervent prayers. Let us be steadfast. Let us be law abiding. Let us give Tinubu the opportunity to turn Nigeria around other than creating schism, other than trying to form a platform to shoot trouble. I'm enjoining all the Yoruba people all the outside people, the Igbo, the Ibibio, all the tribes in Nigeria. Let us support our president to turn Nigerian around. And may we all enjoy a lot of good things in this new Tinubu-led administration. May it be well with us. May we have success in place of poverty. May we have health in place of ill health. may we have surplus in place of scarcity a ò ní rí ìjù báyìí lọ a ò wá ní lọ ká má kọrin bó ṣe ń lọ ṣùgbọ́n ká tó kọrin bó ṣe ń lọ ẹ pè wá sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ òdo ẹ̀jọ òdo ẹ̀fà àrún ẹ̀sán ẹ̀jọ òdo àrún ẹ̀fà àti ẹ̀fà tí a sí zero eight zero six five nine eight zero five double six fìmọ̀ ṣọ̀kan kágbé lárugẹ ètò bó ṣe ń lọ kárí ayé ni ká fìmọ̀ ṣọ̀kan kágbé lárugẹ bó ṣe ń lọ ó ń lọ kò dúró ìrẹ́ náà má dúró kó má bàa pẹ́ tọ̀pẹ́ omi tó dúró domi adágún òkú nǹkan ló ń gbé bẹ̀ a ò ní dúró nípa àgbéga àwa làgbà ẹdìyẹ funfun làgbà ẹdìyẹ àwa làgbà a ó tún máa pàdéra ẹ máa yọ̀.